sẹ́rí àwọn nǹkan tí máa mú yàn wá máa jìyà nínú sàárè ọ̀pọ̀ rẹpẹtẹ mọ̀kànlá múbi mélòó kan wá àwa náà á lọ lè wá yòókù alákọ̀ọ́kọ́ ọ̀mìnà síbáàbí azábẹ̀ kọ́bìrì alkuf alkuf bìlá kéèyàn ọmọ gbàsílá kò sí tó lé ní kọ́ bọ́ nínú yàsàárè gbogbo ẹni tí ó bá jẹ́ mùsùlùmí pé òun ni yọ lọ́lọ́run bá aláwẹ́kọ̀mù nínú sàárè kéferí ọlọ́run wẹ́kọ̀mù ẹ̀ Allah Allah subhanahu wa ta'ala ó sọnù al-Qur'an nígbà tí ń ròyìn ọ̀gá àwọn kèfèrí ń jẹun tó ní ana rabbukumul a'la kí ló kọ rẹ̀ fìràwọ̀nà Allah bá ní annaru yu'raduna 'alayha guduwwan wa 'ashiyya Allah bá ní a máa finá jó wọn eh, láàárọ̀ àti ìrọ̀lẹ́ lójoojúmọ́ la láàárọ̀ àti ìrọ̀lẹ́ ọ̀gá àwọn olóòsà fìràwọ̀nà ni àtàwọn ọjọ́ rẹ̀ ọlọ́wọ́n bá ní wàyá o mọ́tẹ́kùn musa a tó bá wá dìgbà tí ilé ayé bá wá parẹ́ tó bá wá dìgbà tí ilé ayé bá wá parẹ́ kí là ń gbọ́ yẹn bẹ̀ a pé ilé ayé ò tí parẹ́ táwọn tó ń sekiri tí wọ́n ti ń jìyà àdìkìlú aláfẹ́rẹ́ àwọn aṣáàdàlà àzàbẹ̀ àwa ni fìràwọ̀nà wa àti àwọn fámìlì rẹ̀ tẹ́ kẹfẹ́rí tẹ́ lépa títí tí mo fi là lọ́wọ́ yín ẹ sì kú sórí ọyá gbogbo yín ẹ máa wá lọ́ọ́ jẹ ìyà tó tóbi jù ìyà tó lágbára jù aṣáàdàl azab èyí tí wọ́n jẹ tẹ́lẹ̀ nǹkan kọ̀ lágbára tó èyí tí wọ́n padà wá jẹ nísìnyí sóròtù gáfẹ̀r àyà forty six ẹ̀yọ́ màá yá mi ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ìtì à ń gbọ́yé níbẹ̀ òun náà ni pé wàyà òmàtàkù mùsáà tó bá wá dìgbà tí ayé bá wá parẹ́ ẹ̀hẹ̀n á sì wá fi ìyà ìyà yìí tó tóbi jẹ wọ́n a jẹ́ pé ìyà yìí tí wọ́n ń jẹ tẹ́lẹ̀ ìyà kíni jàmá sàárè kí ni wọ́n ṣe é wọ́n ṣe kúfù wọn gba islam gbogbo ẹni tó bá ti gba islam wọ́n máa ṣàdúrà fún tó bá ti kú o àdúrà tó lè ṣe fún náà ni máa wà láyé bí kọ́lọ̀ ní oṣù islam bí ìyá rẹ̀ bàbá rẹ̀ bá ti kú tí ò bá sí islam ò ní ṣàdúrà bàbá ṣàdúrà fún ọwọ́ náà torí ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ ṣàdúrà fún ẹni bá ti kú ni o bá ti kú lérí ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí máa mú yàn bí àsàrè òun náà ni anifak ẹ̀mọ́tẹ́gbẹ̀ nifak kẹfẹ́rí lòun náà àmọ́ òun wá mọ́ṣáláṣí àjọ ń kí jimá àjọ ń kí yídì tí máa lọ́rọ̀ ẹ̀wọ̀n kọ́lá orí tó ń jó oyè ẹ̀sìn àmọ́ kò kúrò nínú ṣẹ̀ṣẹ̀ tí ń ṣe kíni tí ń bá wọn ṣe nínú ìlú ọ̀rọ̀ tiẹ̀ burú jáì torí pé òun yọjú lọ́hùn yín tó ń yọjú ní níbí ọlọ́run láwọn náà òun ní bọ́ nínú àsàrè ìyá àtàwọn eléyìí ò ní dáwọ́ dóńgbà kankan o àjẹ títí táyé fi parẹ́ ni o tán bá wá jẹ èèyàn tá àṣàdàlà azab ìyà tó tún wá le jù yìí tí wọ́n ń jẹ bọ̀ ni wọ́n wá jẹ lẹ́yìn ìgbà tọ́lọ́run bá gbé wọn dìde wọ́n wá wọ náà wọn ní jáde mọ́ nifaq òun náà ni mọ̀náfìkì ọlọ́wọ́n bá ní wọ́n mi mọ̀ ní hawlakum min al-a'rab mọ̀náfìkún ọlọ́run ní bẹ láàrin ń bẹ ní kàràkàrà yín àwọn mọ̀náfìkì nínú àwọn lárúbáwá oko eh, àwọn lárúbáwá oko ọlọ́run ọba àlá ó ní wọ́n min ahli madina wọ́n sì wà láàrin ìlú náà wọ́n bẹ lóko wọ́n bẹ ní wọ́n bẹ nílé maradu ala nifaq àwọn ti takú lérí nifaq yẹn wípé àwọn máa pẹ̀lú àwọn muslim àmọ́ àwọn òfin ìṣẹ̀ṣẹ̀ táwọn ń ṣe kí ni táwọn ń ṣe sílẹ̀ láta alamuhum ọlọ́run rẹ̀ muhammad òun kú dáwọn mọ̀ nahnu na alamuhum àmọ́ àwọn ọlọ́run bá mọ̀ wọn lọ́kọ̀ọ̀kan ọlọ́run mọ̀ wọn náà o. Eh, gbogbo ìmọ̀nà láti kí tẹ́ wà ń lu ọ̀dà yín mọ̀lọ́kọ̀ọ́kan tó jẹ́ pé òun àpí àṣẹ muslim wípé mùsùlùmí ni mí àmọ́ òfin ẹbọ àti ìṣẹ̀ṣe ilẹ̀ òun gbomi ìṣẹ̀lẹ̀ ó sì tún lọ ó sì ń lọ ọ̀lọ́ chọ́ọ̀chì òun ṣègbé awo ó sì ń kírun jàmọ́ fún wa ìmáàmù ti ṣègbé mulẹ̀ àwọn tọ́lọ̀ ń sọ nìyẹn tẹ́lẹ̀ ìsìláàmù ìta ń ṣe bọ̀ láti àná yẹn ìsìláàmù jẹ̀ta tún da díẹ̀ nílẹ̀ yorùbá àwọn bàbá yẹn wọ́n ṣe bí mọ́nà ṣe kíni bó ṣe mọ tẹ́lẹ̀ ìsìláàmù àná àwọn yìí ń burú jáì àwọn bàbá tọ̀hún yẹn àwọn bá wọn bá ti láwọn òṣè ẹbọ mọ wọn dàgbére wọn mọ wá ṣe ẹnu wọn bá tọ́ bá yé wọn nínú súnà tẹ́lẹ̀ ìsìláàmù tàná àwọn là ń bá fà ní ṣe àwọn tàná ni wọ́n ṣe ti jẹta àwọn yẹn àwọn ṣé bí oòrùn náà ló filẹ̀ tó fi gba islam láfi gbé muslim ẹni tó bá ti filẹ̀ èsè muslim náà ni àwa ní pé òní káfíìrì kí láti ọ mùnáfìkì mùnáfìkì náà kò sì rí lòun náà àmọ́kẹ́fẹ̀rí tẹ iná lè mùnáfìkì náà fi dárìkì àṣìfálì nínú náà ọlọ́run ní àwọn ìsàlẹ̀sàlẹ̀ náà lákò wọn sí lọ́rùn torí pé àwọn yọjú wọn bá nǹkan jẹ́ nínú islam wọn ò sì kó nínú ẹ̀sìn ìbọ̀nìṣà ọlọ́run bá ní sanu azibohun marratayn ọlọ́run bá ní ẹ̀mẹ́jì lájẹ wọ́n yà á jẹ wọ́n yà lẹ́ẹ̀mejì á jẹ yà yìí sanu azibuhum marratayn á jẹ ya yà lẹ́ẹ̀mejì ọlọ́run ẹ̀mejì wọ́n jìyà àwọn owó jàmá àwọn mọ̀náfìkì mọ̀náfìkì ọ̀padà jìyà àti bọ̀tán ọ̀padà bàjẹ́ ẹ̀mejì ọlọ́run aláwọn ọlọ́run ó jẹ yà yìí àwọn àfáà ní ni pé ọlọ́run ọdọ̀ rẹ̀ ẹ̀rú kù láyé owó tí ń wá kó tó yẹn gbé gbogbo tó kójọ yọ́padà tán lójú ẹ̀ ọlọ́run á jẹ ìyà pẹ̀lú àlàáfíà rẹ̀ á jẹ ìyà nílé ayé jọ́mọ̀ pé ìyà jẹun lẹ́yìn náà yóò tún wá jẹ ìyà sàárè ọdẹ mélòó ọdẹ lẹ́ẹ̀kejì fún mà ọlọ́run lẹ́yìn ìyà méjì tó jẹ yẹn yọ̀rọ̀ dúnà ìlà àdáàbìn azim á ṣẹ̀ṣẹ̀ wá fi sínú iná tó tóbi jùlọ ìyà di mélòó jàmá ìyà di mẹ́ta alákọ̀ọ́kọ́ ìyà gbẹ̀yìn ayé ẹlẹ́ẹ̀kejì ìyà sàárè ẹlẹ́ẹ̀kẹta ìyà náà gbére ọlọ́run wọ́n ṣe wá ní mọ̀náfíkì o wọ́n ṣe wá ní mọ̀náfíkì o ẹ̀yọ́ màá yá mi òye gbogbo àwọn tó bá ń bẹ nínú ẹgbẹ́ awo iná bàbá tí wọ́n ń jó oyè mọ́ṣáláṣí ẹni àsìkò sìkù fún wọn àsìkò sìkù òrùn tó wà nílẹ̀ yìí náà ó tó sá kíni tó sàsọ ọlọ́run ò ní fi bá wọn ṣeré o àwọn àbá àtàwọn akayà sí fún wọn tí wọ́n ń ṣe mọ̀lúdì fún wọn àwọn ò ọ̀kan bọ́ òrìṣà alájọbọ ni òun náà ń ṣe àdábọ nínú nínú yàrá rẹ̀ ó nígbà kan lé ní máa ń bu ọṣẹ fáwọn èèyàn bẹ̀ ó gbà pé ọṣẹ tó wà ń bẹ̀ ní ó jẹ́ kó da fáwọn èèyàn òun náà kìí ṣe muslim mùsùlùmí ìtí ń jẹ́ mùsùlùmí òun náà ni àlè istislamu lillah kájúwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run láfi ní iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ nìkan ṣoṣo láàmà sìn àdébáwọn sìn ẹ̀sìn àtẹ́bọ ẹ̀sìn ìbílẹ̀ wọ́n ìyá kànáà sàtàyìn tá a bá sì ní ṣòro àdúrà láṣì á wà ràn lọ́wọ́ wá sọ́dọ̀ wọ ọlọ́run ẹni tí ń sóògùn sọ́lọ̀ ní wà ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ni àdàbà ọlọ́run ni ọ̀gá sọ́lọ́run ọba aláwo ni pẹ́pẹ́yẹ pẹ́pẹ́yẹ lè ṣe ṣe tàǹtàrà wa ọ̀pọ̀ ni ó ti bọ́ sínú sọ yìí o làwọn lọ pé ni wọ́n ni ni wọ́n ọwọ́ ìfẹ̀bọ́ ìsìláàmù fáwọn èèyàn ọlọ́run mọ́sà bá wa sọ gbogbo àwọn tó nípò bẹ́ẹ̀ ẹ̀yọ́ màá yá mi ẹni tí bá ń lọ ṣọ́ọ̀ṣì tí tún wá mọ́sálásí yóò jìyà o ọlọ́run kọ́kọ́ gba gbogbo ohun tí ń wá lọ́wọ́ ẹ̀kọ́ tó kú gbogbo omi ìṣẹ̀lẹ̀ tó tó tún fi wẹ̀ gbogbo ọṣẹ tán lè wẹ̀ lódò ọlọ́run padà sọ fún un pé òun lọ́lọ́run torí inna Allaha huwa razzaq ọlọ́run lémi ní razzaq o wala razaqa ghayrullah kò dẹ̀ sí ẹnìkan tó lè fún yàn lẹ́yìn ọlọ́run sẹ́rí gbogbo tá àwọn alẹ́ ilé ayé yẹn ẹnìkan ṣoṣo ní máa ń fún yàn <laughs> ẹnìkan ṣoṣo ní máa ń sékìní ní máa ń fún yàn tó bá sì ti ṣetán O ṣetán náà tí ò bá ti ṣetán kò sí tó lè ṣe tó lè fi ní tó fi ní ìbáyìí lákọ̀dọ̀ amúrọ̀ fàyín nàmá yaqulu lahu ẹ̀hún ní tó bá ti fẹ́ kí kankan ṣẹlẹ̀ nílé ayé òun lòun kàn ní kọ́mọ rí bẹ́ẹ̀ kọ́mọ rí bẹ́ẹ̀ làwọn àgàgì làbí sógun àbí ẹ̀hẹ̀ ọkàn jẹjẹgújẹ òmù gòmù ìtọ́lọ̀ fẹ́ kọ́ sílẹ̀ nínú ọ̀padà sí kíni ọ̀padà sẹlẹ̀ ó tún wá wọná èyí mọ̀ yá mi nínú ẹ̀sùn wa ó di mélòó tá a kà kíláàsì làwọ̀ alákọ̀ọ́kọ́ alukóf àbí gbogbo ẹni tí ó bá ṣe Islam àbí ṣe Islam mẹ́bọ adinifak ó di méjì àbí ẹlẹ́ẹ̀kẹta àtẹlẹ́ẹ̀kẹrin ní kàtàpọ̀ òun náà ni kéèyàn máa sùn lẹ́yìn ọwọ́ àsùn débi pé àsìkò ní wá kọjá ó kí o yóò jìyà sáré àbí kéèyàn kọ́ alukoran kéèyàn gbọ́ alukoran èèyàn gbọ́ èèyàn kà èèyàn mà èèyàn wá lò fẹ́ nu wípé iye ayé tèmi ayé tèmi lò yìí ní fi tó bọ́ọ̀lù ọba ká máa ń o àwa kàn o àní lò àwa gan àní lò o. mẹ́mórì káàdì wa lẹ́kítẹ̀ gbogbo àwọn sáàsì lọ́wọ́ ń bẹ̀ àmọ́ àní lo ẹ má dá wọn lóhùn o ṣe rí méjèèjì yẹn kíráìmù ńlá ni adébọ̀ Muhammad sallam ọlọ́lá lójú oorun wọn àti Jibril ọlọ́wọ́n bá àlá ọwọ́ ó fi hàn àwọn èèyàn tí wọ́n ń jìyà nínú sàárè النبي صلى الله عليه وسلم وفي رؤياه صلى الله عليه وسلم مر على المعذبين في البرزخ مع جبريل wọ́n wá sí jìbìrìlì wọ́n jọ lọ lójú àlá àfáwà samura burjundu bẹ̀rẹ̀ gbàdé sí yẹn wa kọ́lẹ̀ jìbìrìlì wa sọ pé amọ̀rẹ́dù la awwal ó rí ẹni alákọ̀ọ́kọ́ tó rí lẹ́ẹ̀kan jìbìrìlì sọ fún ànábì bẹ́ẹ̀ alẹ́sẹ̀ àtẹ́ta àléhi ìsìlágù ra'suhu bil hajar tọ́jẹ́ pé wọ́n ń la àpáta mọ̀lérí báà báà ó sì wà nù sáré títí tọ́lọ̀ wọn fi ṣetán ipò òun fẹ́ fèrèjì wọ́n kàn máa la àpáta mọ́ lẹ́nu sàárè ẹ̀ ń gbé sínú sàárè báyìí oye ni ó bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ yàkúzọ̀ kùránì fẹ́ yàrá fún gbogbo oye kùránì ọ̀hàn sí ó sì ké ọwọ́ apinnu ní ẹ̀mí ẹ̀ pé òun ọmọ ṣe tòun lọ́tọ̀ kùránì ọmọ ṣe títẹ̀ lọ́tọ̀ ni wọ̀yà náà mọ̀ ánì sọ̀dá àti mọ̀tòbá ẹni yìí ní tó ṣe ni pé ìyìn máa ń sùn láì ní kírun ọ̀ràn yàn ó sì mọ̀ pé àsìkò òun ọ̀ràn yẹn ti tó owó kì báyìí ọgbọ́n tí wọ́n ń pèrún ó sì yí sọ borí padà wọ́n pèrún tán ó sì wọlé ó sì lọlé sùn ah, ah. ọmọ tó wá ṣe ní ayé ni ọmọ pé ìrún gangan lọ́wọ́ kí láyé ọkàn ṣiṣẹ́ òun ṣòwò kó lè ní tọ́jẹ kó lè fún olókun láti fi kírun ni ìrún gangan lọ́wọ́ kí láyé gbogbo ẹni tí máa máa máa sùn lásìkò oorun wọ́n ní yóò jìyà sàárè kí ni ìyàjọ́ máa jẹ wọ́n máa fọ́ àpáta máa lérí nínú sàárè gbà gbà dàsìkò tó tó wu ọlọ́run ọlọ́mọsà sọ wa bẹ̀. nínú àwọn ìyà sàárè òun náà ni azina kéèyàn máa bá obìnrin tí kò so igi rẹ̀ sùn àbí kí ọkùnrin tí ò so igi yàn kọ́ máa báyàn láṣepọ̀ ti sìnà àgbèrè fornication. fàtẹ́yìn àdàmísì tanúr àdébìnrin mi àti jìbìrì làwọn ń lọ àwa rí ibìkan bí àrò àrò ni ìsàlẹ̀ rẹ̀ fẹ̀ òkè rẹ̀ ọwọ́ àtẹrin ẹ̀mọ̀ bíi ó fún búrẹ́dì ẹ̀hẹ̀ nàgbé àrò ni tí wọ́n ń dáná sí. fàyíkà níbi lákàtún aswad àwa ń gbọ́ àwọn ìsọkúsọ àti àwọn ohun ohun tó burú jáì yéé ha yéé ha asan pẹ̀lú àwọn sọkúsọ bí kọ́ mọ tó wà tòun bá wọn o orí òun burú o àdáwò kan wọn o lọ́kàn àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ tọwọ́ ìyàbá báyà àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ wàṣíwàtù pẹ̀lú ariwo yéé fàtàlá àdàfihì anábì ní èmi àti ìbèrèlù nàbà lọ síbẹ̀ fàyẹ̀kà fíìrì jálùmọ̀ ní sáà ọ̀rà bàtà débẹ̀ abá àwọn ọkùnrin àtobìnrin wọ́n wà ní òhò